ẹlẹ́dàá ẹ̀ mo gbé wáyé eré ẹ̀ rè mo ní kọ́ bá mi gbẹ̀ ní sotiri tí wọ́n pọ̀ ó lọ́yàn tó ti rọ̀yàn ẹ̀ òbò ẹ̀ rẹ̀ oníṣu lóbò sotiri ìṣu òbò ẹ̀ ṣe mọ̀ pé ìdí ẹ̀ gbanú sórí sotiri orí ẹ̀ ṣe mọ̀ pé kúrúkùsà jẹ orí ẹ̀ kúrúkùsà tó jẹ orí ẹ̀ òun rè mí báyìí olójú dúdú ló ń pè ẹ̀ mo ní kọ́ bá mi fi dúdú sójú ẹ̀ iceberg ẹ̀ ń bì báyìí sórí bó ṣe rí wípé iceberg ẹ̀ ò dáa so ẹlẹ́dẹ̀ ló wà níbà igba mọ́mọ́ rẹ̀ ló gbé síbẹ̀ níjọ́ tó bá ti torí burúkú òun ṣorí burúkú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mọ̀ owó ẹ̀ níjọ́ tó bá ti tó bá ti ṣorí burúkú á máa ti ṣó wọ́n ní kí n máa gbà mọ́ òfúlù ẹ̀ bá ti gbà mọ́ òfúlù ẹ̀ tí mo gbà mọ́ ẹnu ẹ̀ tí mo gbà tí bá ti gbà gbogbo òfúlù ẹ̀ tán èmi ò bẹ́ẹ̀ ṣeré o ṣé ti yẹ i no dey play with you Tòkunbọ̀ torí olórí burúkú ni mo dira ẹ wá ni bó ṣe wà orí ẹ níjọ́ tí bá ti gbà mọ́ orí ẹ torí bá mo máa gbogbo òfúrú ẹ báyìí ni máa gbà mọ àwọn ọmọ ewé àárín àwọn bẹ́ẹ̀ káàánú olùbá lásán mo pè é àwọn gbarumọlẹ fẹ́ jẹ ẹmu díẹ̀ díẹ̀ òun ló ṣe ń gbẹ tó ń yọjò mo máa gbá gbogbo òfúrú ọpọlọ ẹ mo máa gbá tán tí bá wá gbá màá máa gbá ọyàn ẹ màá máa gbá ọyàn ẹ torí òbú ẹ iṣu òbú ẹ tó rí lùkùtù yẹn sotiri ìjọ tí bá fẹ́ gbá iṣu òbú ẹ òbú ẹ ó máa kọ ẹ rororororo sórí ẹnu tó fi ń bú ọba tó fi ń bú jòyè tó fi ń bú àwọn olú ọmọ yẹn tó fi ń bọ́ àwọn olú ọmọ ilẹ̀ Yorùbá yẹn gbogbo ẹ̀ ni máa gbá tán ilé ẹlẹ́dàá èrè ẹlẹ́dàá tó kún bọ̀ rè ẹlẹ́dàá èrè mo múra ẹ̀ wá níṣó lórí lórí burúkú kébì tó lọ Nàìjíríà ẹ̀wọ̀ ń bú èmi ẹ rí mi gbà tí mo wà Nàìjíríà ẹ rí mi pé mo wúkọ́ mo sọ fún ẹ̀wọ̀n pé mo ṣẹ̀dẹ́ ni ṣé mo wúkọ́ tó tó kúbọ̀ lórí burúkú ló máa sọ aláwọn ọmọ òun tínà ó ní tuberculosis ó ní gonorrhea ó ní gbogbo ẹ̀ gbà tí mo wà Nàìjíríà pé mo wúkọ́ ẹni pé mo ní flu mo ní cold ẹ lè rí mi mo ti dé sí Germany sí ẹlẹgì mi tuntun ti bẹ̀rẹ̀ látàlẹ́ àná ṣẹ́tìrì wẹ́dà ìlú yìí ni àti igi tọ́gbìn àwọn igi yẹn ti wù ú sì mọ́ máa bẹ̀rẹ̀ sí ní wúkọ́ àti cold and kàtánì that's my ẹlẹgì ẹlẹgì tèmi nìyẹn so far tí mo wà nílùú òyìnbó tí bá ti wà Naija I don't have that symptoms torí wẹ́dà Nàìjíríà àtàtẹ́gùn wọn Nàìjíríà ò kì í gbin igi mi ò dẹ̀ gbé lábúlé ṣe ti rí sìn tọ́lọ́rí burúkú ẹ̀ bú èmi so tọkúnbọ̀ mo ti pìpì ẹ̀ you see tọkúnbọ̀ rẹ ẹlẹ́dàá èrè lórí tọkúnbọ̀ tẹ bá rí pé orí ẹ̀rí gbọ̀ọ̀rọ̀ ẹ̀rí pé orí tọkúnbọ̀ rí gbọ̀ọ̀rọ̀ ojú tọkúnbọ̀ ní iceberg ṣe ti rí iceberg ẹ̀ ẹ wo mú ẹ̀ ẹ jọ ṣe rí ó bọ́ tọkúnbọ̀ dẹ̀ mi iṣu òbò ṣe rí iṣu òbò ẹ̀ ìdí ẹ̀ gbanu ṣe rí ní tọkúnbọ̀ pé ó gbanu. Tókunbọ̀ rèé ẹ kú ati lọ́nà àti máa gbọ́ orí Tókunbọ̀ mọ́ṣó bá ṣe máa gbére tá a máa gbá màmú orí ẹ̀ báyìí a máa gbá mọ́ òfúlù E a máa gbá mọ́ ẹnu ẹ̀ a máa gbá mọ́ ọpọlọ ẹ̀ a máa gbá mọ́ láyà a máa gbá mọ́ gbogbo ẹ̀ ṣó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn èmi ò anybody i no dey hide me i be traditionist i no be muslim i no be christian ẹ̀yin kristẹni tó bá tọ́jà yín ẹ máa sọ pé holy gold fire consume them ẹ máa ní Holy Ghost fire consume them ẹ̀yin mùsùlùmí tó bá tọ́jà yín ẹ máa sọ pé làúlìmú gálìbù náà làwárí náà júdà náà làúlìmú gálìbù náà àwọn oníṣẹ̀ṣe èmi ò wá wàrí náà júdà náà Holy Ghost fire o orí ìtòkùbọ ni máa gbámọ̀ ṣòwò tókùbọ̀ ló ló sọ pé táwọn ọmọ ọlọ́mọ bá dé ilé ayé jẹ́jẹ́ wọn wọ̀ ní ṣoríire tókùbọ̀ mo máa gbọ́ pọ̀dọ̀ ẹ̀ mọ̀ ṣòní báwọn ọmọ ẹ̀ ṣe wọ́ báwọn ọmọ ẹ̀ ṣe wọ́ ó dìkan tí máa fi ṣe lórí social media ẹ ní òjì disclose gbogbo ẹ ṣùgbọ́n gbogbo èèyàn ẹlẹ́dàá tó kún bọ̀ rí àṣàbíyé tó kún bọ̀ ẹ sábọ̀dù ẹlẹ́dàá ẹ rè ọmọ Àtinúkẹ́ kì í ṣe ọmọ Yáyì Àtinúkẹ́ nìyá ẹ̀ ṣó ti yẹ yín ìyá Àtinúkẹ́ òun ló ní kí n gbá ọpọlọ ẹ̀ mọ́ṣọ ìgbà tí bá ti ń gbá ọpọlọ ẹ̀ mọ́ṣọ orí ẹ̀ máa dọ́ta sí torí orí ẹ̀ dọ́ta tẹ́lẹ̀ n fẹ́ gbá ọpọlọ ẹ̀ mọ́ṣọ ṣẹ́tìrì mo ti sẹ́ẹ̀dì ẹ̀ sí Láyọ̀ Àríkì tó kúrò lẹ́ má wọ̀rí ẹ má wọ̀rí tó kún bọ̀ tó fẹ́ káwọn fáǹsì ẹ̀. wàhálà wàhálà tọkùnbọ ibùgbé ìkàlàyé ìwọ tó bá dẹ̀ fẹ́ bá rù tòkùnbọ jẹun gbọ́dọ̀ jẹun gbọ̀yìn wọn ẹni bá máa bẹ́ṣù jẹun ṣé bí àá ti gùn tọkùnbọ lè ṣubúrúkú tó wà lórí social media ṣíbí tó gùn mo mú wá fún un Tókunbọ̀ ẹ wo dáadáa Tókunbọ̀ ni Tókunbọ̀ ni <laughs> Tókunbọ̀ ni. Tókunbọ̀ Tókunbọ̀ mo sọ fẹ́ pé kọ́tẹ́nì kan ò ṣe rí fún ẹ lórí social media agojú àǹfọ̀yì ṣe lórí ẹ̀bú me i no go do my own hide yèyí mẹ́sọ̀ Lizzy Anjorin wọ́n ṣe tí wọ́n hide wọ́n á bu ọ̀pá làjà tó ń ṣe pé èmi ò ṣe làjà mi ò ṣàlàájì mi ṣe bí kò nẹ́ẹ̀sì abizi zi ló ń pè mí ọmọ oúnjẹ gbogbo ọmọ olókè àgbọ̀ ẹ̀ wọn kò dé ọ̀gá another one is a counterfeit nade wáyé ṣẹ́ẹ̀ṣì ń rí mi báyìí kí ló ṣe nẹ́tíwọ́ọ̀kì tó ń róòlù ṣé ọ̀nà dé sí mi. <laughs> Tòkunbọ̀ bó wọ́n mọ wọn kíní kan sí Láyọ̀ Harry stubborn court tó lòun bá Davido sọ̀rọ̀ Tòkunbọ̀ àìsí máa gbọ́ pọ̀lọ ẹ̀ mọ́ṣọ́ ó tún wí kòtòkòtò Tòkunbọ̀ àìsí máa gbá ọpọlọ ẹ̀ mọ́ṣọ́ ó tún wí kòtò jọ̀tà bá gbá pọ̀lọ ẹ̀ mọ́ṣọ́ nǹkan ìwọ ni wọn bá Davido sọ̀rọ̀ <laughs> Tòkunbọ̀ iṣẹ́ ìrànní iṣẹ́ ìyànní iṣẹ́ ẹranko ọmọ àlè. <laughs> Ah! Ah! ẹ ṣàbí àìsí ìgbà ọpọlọ ẹ mọṣù ó tún wí wọ̀nràn wọ̀nràn ẹ̀yin gbárùn mọ́lẹ̀ ẹ̀yin gbárùn mọ́lẹ̀ nígbà tá a ti gba ọpọlọ tó kú bọ mọṣù òsì tó ti wí wọ̀nràn wọ̀nràn táwa gbá ọpọlọ ẹ mọṣù nǹkan. Ọlọ́run bá Davido sọ̀rọ̀ ẹ ó tún wá ń bú Sophia wípé kò yẹ kí yẹn fi òkú ọmọ bú dem òkú ọmọ ifeá níyì yẹn kò yẹ kó fi bú kò yẹ kó fi bú Davido Tókunbọ̀ ìgbà tí ifeá níyì kú ìwọ ló kọ́kọ́ fi bú Davido náà ó ní ó ṣe immunity àbí immunity lipton olóhùn ló fọmọ ẹ̀rù bọ̀ ó ní gbogbo èèyàn máa ń kú ni Tókunbọ̀ dúnà àìtí màá gbá ọpọlọ ẹ mọ̀ṣọ́ o tí ń wí kòtòkòtò tá bá wá gbá ọpọlọ ẹ tá gbófurú ẹ tá gbámùjà ẹ mọ̀ṣọ́ gbogbo ọmọ asínwín o lẹ́yìn kọ́kọ́ gba lẹ́yọ̀kan nu orí life náà ni màá ti gbá ọ̀pọ̀lọ ẹ̀ mọ́ṣọ màá lọ mú àmà ṣó ẹ máa bẹ̀rẹ̀ from next week pẹ̀lú ẹlẹ́dàá ẹ̀ màá mú àmà àkọ́kọ́ gbá ibi àmùjẹ́ ẹ̀ bíbà àgbámọ́ṣọ lórí ẹ̀ burú ni olùṣì lórí burúkú kọ́tọ̀kọ̀ tó báyìí ló mọ̀ máa wí jẹ́jẹ́ bí mo dúró tó bá ń bá mi o ẹ̀rù náà mọ̀ ẹ tó bá bá mi mi lọ́ba mọ́mí adébíyí paláṣọ àdúrà wà lẹ̀ ẹ̀rí mi pé mo bú wọn mọ́mí ọba aláwọ̀ alẹ̀ ẹ̀rí pé mo ya sí wọn kúnyéje wà ń bẹ̀ ẹ̀rí mi pé mo dọ́dọ̀ wọn àwọn ìyá mi alálùbáríkà wà lórí social media ẹ̀rí pé mo ta sí wọn rí bẹ́ẹ̀ làwọn big sister mi àǹtí Yínká TNT ẹ̀rí mi pé mo bú wọn àǹtí Bukky Jesse ẹ̀rí mi pé mo dọ́dọ̀ wọn mhm wà ń bẹ̀ ẹ̀mọ àwọn ọkùnrin wa Mr Epagbo kí lorúkọ bọ́dà mi DKY kí lorúkọ bọ́dá láti ẹ rí mi pé mo dọ́dọ̀ wọn Tókunbọ̀ ni Tókunbọ̀ ni bọ́dà ṣe wà yẹn kò jẹ́ kankan lójú mi gbèrè dìgbòlugi lórí lójú mi mo dẹ̀ sọ fáwọn gbarumọlẹ̀ pé dìgbòlugi tá a bá tètè mú so ó lè sòkú ìyá ẹ̀ jẹ bó bá ṣe wù ú ló lè sin òkú àtinúkẹ́ jẹ kó kàn mí bó bá ṣe ló lè sin òkú àtinúkẹ́ jẹ kò kàn mí ṣùgbọ́n kó má gbé dìgbòlugi yẹn dọ́dọ̀ mi àwọn gbarumọ̀lẹ́ dẹ̀ ní yìí tó máa fi gbé dìgbòlugi yẹn dọ́dọ̀ mi kí n máa gbórí ẹ̀ mọ́ṣù tí bá ti ń gbá ọpọlọ ẹ̀ kí n gbá òfurufú ẹ̀ kí n gbá ọpọlọ ẹ̀ kí n gbá ẹnu ẹ̀ tó yẹ pé ẹnu ló fi kí n gbá ẹnu ẹ̀ mọ́ṣù kí n gbá gbogbo ẹ̀ torí ẹlẹ́dàá tó kú bọ̀ wà mí ó bá mi ń sùn ó bá mi ń jì olórí burúkú kéèyàn wà láyé yìí kó ru ẹrù oṣù mẹ́sàn-án lẹ́ẹ̀mẹrin kí gbogbo ẹjẹ́ parẹ́ máa yé lára ẹ̀yìn orí pé wáyé asán kéèyàn ru ẹrù oṣù mẹ́sàn-án lẹ́ẹ̀mẹrin gbogbo àdúrà tálábìàmọ́ máa ń ṣe lórí ọmọ àárọ̀ ọ̀sán alẹ́ olórí burúkú ò rí yẹn ṣe àfi kó jókòó báyìí kó pàtẹ òbò òbò òṣì ẹ òbò ẹ mo ní kó bá mi gbé òbò ẹ kó lùtẹ ẹ tábàdà wo òbò Tòkunbọ̀ nínú àwọn lẹ́gìsì tó wọ̀ òbò ẹ rí gbàgùn gbàgùn ẹ̀yìn orí ẹ̀yìn orí òbò ẹ kó rí gbàgùn gbàgùn àfi kó pàtẹ òbò kó dòbò délẹ̀ olóbò ẹ̀ spara yín déètì kó o máa ṣépè fáwọn ọmọ ọlọ́mọ Tókunbọ̀ mo múra ẹ wá ni Àṣàbí Esther mo múra ẹ dé ọ̀rọ̀ ẹ pẹ̀lú nǹkan tó gbé mi lọ ni olóò ní wọn kún èmi fúnra mi ò ní gbà láàbò lọ́wọ́ ẹ̀ ya wèrè ni olóò ní wọn kún èmi fúnra mi ò ní gbà láàbò mi rẹ̀ níbẹ̀ fi lórúkọ Jésù ṣe àbí orúkọ ànábì wọn gbọ́ yóò a pé ló mad olùsì